tó fà á táàfà ọjọ́ yìí tó fi kọ proposal wọlé ìlànàd yàtọ̀ sí kó jẹ́ olówó kó jẹ́ ọlọ́lá míì tí islam ò lòdì sí anabi ní lábá tẹ̀bìlọ́gínà lèmọ́lì sáfọ̀ ká lówó ká rọrọ̀ kò sí ní tó burú ń bẹ̀ fẹ́ni kọ́lọ́n bá ti fi ìpáyọ̀ ọlọ́run tẹ́lẹ̀ àyẹ́bẹ̀ẹ́kọ́ ni ó sì ní mùsùlùmí tó dángájíá tọ́lọ́run tí ó fún fún ní apá ó ṣàǹfààní ó wúlò ó dáa ju èyí tó jẹ́ mùsùlùmí tí ò lókun tí ò ní àwọn nǹkan tó ń jẹ́ àmúṣagbára lọ àbí bẹ́ẹ̀ ni mo ní so kó jọ torí tọ́lọ́run fún sùúrù àlàyé tí mo fẹ́ ṣe lábẹ́ ọ̀rọ̀ yẹn màá bá rìkọ́ọ̀dì ẹ̀ bóyá màá wá post sí the same platform tí mo ti sọ ọ̀rọ̀ ọjọ́ sí yẹn torí àwọn tí mo sọ yẹn tó lè fẹ́ máa ṣiṣẹ́ kíṣẹ́ lágbárí tiwọn náà fún tó àwọn alùsùn náà wọ́n tún ní dọ́là tó bá ti wà successful tó bá ti wà well to do eh, bí àwọn tó bá ti ń jẹ́ ọlọ́lá ayé eh, ẹ má fún wọn lọ́mọ ohun tá à ń sọ fọ́ yẹn tí tí wọ́n ní ká wá lára ọkọ ọmọ ẹni tó bá ti pilẹ̀ gbogbo ìlókù dáadáa ni ó máa jẹ. nìkan kò ẹrú ọlọ́run ta pè ní Abu Dar'a yìí àwọn afọ onítàn wọ́n fi yé wa wípé àpèjúwe ni fún àwọn tí wọ́n gba ọ̀rọ̀ aṣáájú ẹ̀dá gbọ́ nítòdodo tí wọ́n sì gbélé ayé nígbẹ́ ẹni tó fẹ́ lo ìtọ́sọ́nà aṣáájú ẹ̀dá nínú gbogbo ìṣẹ̀mí wọn. Sa'id ibùdó mùsẹ́yì kọ́lọ́mbà ní ṣe ìdẹ́kùn àwọn àfa kan máa pè ní sẹ́yìdù tábìrì àwọn kan máa pè ní alimu medina àkókò tí ọlọ́run ní kí àfa yìí kó ṣẹ̀lí tó jókòó sí ìmọ̀ ní wíwá àti ní kíkọ́ni ó jẹ́ píríọ̀dù kan nínú tárìkì Islam tí àwọn political tribulations kan ń ṣẹlẹ̀ lọ́wọ́ tó jẹ́ pé ẹni tí kìí bá ṣe pé ó ka ìtàn ó lè má mọ kíni tí sẹ̀ríìdì ní àwíjàre níjọ́ tó kọ proposal Abdulmalik bun Marwan tó wá ṣe fún ọmọ ẹ̀ Yazid bun Abdulmalik torí tí wọ́n láàfáà náà hàn sọ ni pé à. Ah, ọmọ wa bó bá bọ́ sáàfin àwọn eléyìí yóò yọ ayọ̀káyọ̀ tó bá wọ̀ fún tó ráwọn ẹrú tó wò sí tó ráwọn ìwọ̀bà tọ́lá lọ rẹ́rẹ́rẹ́ yóò pa lórí yóò sì wà wò ohun tí ò jẹ́ kó wọ́n fún wọn ní ọmọ nìyẹn ṣẹ́rí pé kò júwe àlébù kankan bẹ́ni tó wá tọrọ ọmọ ẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ àáfàá wọ́n mọ̀ sí rárá ó ṣèṣe àbá náà ni ó ṣẹ́nu torí pé ẹni bá mọ ìtàn àwọn Marwan kí ran alẹ́ sí Marwan àkọ́kọ́ Marwan ibn al-Hakam òun ni wọ́n ní Abu Sa'id al-Khudri ló ní nígbà tí ó dé ipò ìmárọ̀ ní rídì òun là kọ́pẹ́ tóun rí tó ní tí wọ́n bá wọn kan mímbà yìí fún ìrún ọdún láti fi ṣe fún gbà òun náà làkọ́kọ́ ẹni tó ní òun ó ṣe kótóbà tán fóun tó kírun sábùúsà ìlú wa ń rántí pé à eléyìí yàtọ̀ sí èyí tí aṣáájú ẹ̀dá fi kọ́ wa ṣe rántí èsì tó ń pọ̀ yọ náà àbúsà èyí ní báyìí kọ́lá ṣe mọ́ o ó ní zahaba máa dá àdàm èyí tó mọ̀ yẹn àsìkò ẹ̀ ti lọ ó ń fi pé àwọn èèyàn ti yàtọ̀ sí bí wọ́n ṣe rí tẹ́lẹ̀ rí ó fẹ́ fi ṣe àwíjàre lórí tó dájú pé àdádálẹ̀ rèé àbúsàrí náà wá ń dá lóhùn wípé wọ́n máa àlọ́mù ọ̀pọ̀ irú mi máa la àlọ́ tó wá rí ìtẹ́mi mọ̀ yìí tí mo ń fẹ́ sí i ó dáa ju ìtẹ́mi ò mọ̀ sẹ́yìn mú ọdún ẹ̀sìn aṣáájú ẹ̀dá yìí ìyẹn ni Marwan tó jẹ́ grandfather fẹ́ni tí wọ́n wá sọ̀rọ̀ ọmọ abusa ẹni tó tó bẹ yẹ bí ọmọ abdulmalik tíyẹn jẹ ọmọ fún marwan nígbà tí abdulmalik fúnra rẹ̀ dépò bẹ́ẹ̀ bá ka tárìí bó ṣe jẹ́ pé tá a bá ń ka tárìí a máa ṣọ́ra kó má jẹ gbogbo ẹ̀ náà lè yóò máa gbé bí òkè ṣùgbọ́n àkọọ́lẹ̀ tí kìí ṣe kan tí kìí ṣe méjì wọ́n ń jẹ́rìí sí ìgbésí ayé àwọn kólọ́fà bẹ̀lú ìmọ̀yà lákòókò yìí tó ti ń fẹ́ máa jọ ìgbésí ayé àwọn lọ́balọ́ba káfẹ́ lu ipò ọlọ́run ti ṣe ní period sí àwọn futuhat ìmú Islam dé àwọn ilẹ̀ kèfèrí ọlọ́run ti kún wa lọ́wọ́ oore ó ń wọlé láti àwọn ilẹ̀ yìí owó ń ya wọ̀lú àwọn náà wá bẹ̀rẹ̀ sí ní gbègbè sí ayé tó yapa sí ohun tá a mọ̀ mọ́ àwọn sàhábà nẹ́bí nípa ìkóraró àti zoro afa tí àwa sọ pé wọ́n wá tọrọ ọmọ ẹ̀ yìí Sa'id ibn Musayyib yàtọ̀ sí tó wà nínú àwọn tí ọlọ́run bá ní kí wọ́n máa jẹ́ ìkàn tó fi ń ṣọ́ ẹ̀sìn nípa títa fúti ilmu hadith lọ́rùn wọ́n ròyìn ẹ̀ pẹ̀lú zoro ẹni tó kóra ró tó sáfáyé púpọ̀ nù kí ni nǹkan tí àáfà yìí rí tí ò fi gbà nígbà tí wọ́n wá sọ̀rọ̀ rẹ̀ fún yẹ̀bí èyí tó ṣe é sọ tí wọn ò ní sọ pé ó fi ń ba àmírù lórúkọ jẹ́ náà ló sọ táwọn èèyàn gbọ́ pé ọmọ òun ó ṣe ayọ̀yọ tó bá dé mọ́ ọlá torí òun náà mọ owó lákọ́lá tí wọ́n ń jẹ láàbí gbà yẹn ṣùgbọ́n dòdò rẹ̀ ni pé ó wo àwọn tí wọ́n ń jẹ́ aláṣẹ ẹ̀dá náà bó ṣe jẹ́ pé ìkàkùn fúnfún náà aṣáájú ẹ̀dá kò tó nǹkan lọ́wọ́ wọn ṣe rí fún àwa tá a bá jẹ́ òbí ta lọ́mọbìnrin nílẹ̀ wa ń bí gbogbo wa nínú wa máa ń dùn pé káwọn ọmọ wa ó sorí ire tẹ bá sì di yorùbá yàtọ̀ sẹ́ńtọ́lọ́n bá ní kó ta kú sí àgbọ́yé ẹ̀sìn lọ́rùn o pé kí lórí ire ọmọ ẹni ó dá àyè ibi tó ń lọ kọkọ̀ ó nífẹ̀ẹ́ kí wọ́n máa kọ́lé mọ́lé kí wọ́n máa pààrọ̀ mọ́tò kí wọ́n máa rówó ná oríire náà nìyẹn àbí ẹni tí ò bá ìbá àbá ẹ̀sìn ẹni tó ní kàfùkù kò pọ̀ ló fi jẹ́ pé táwọn tó jọ bíi pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí máa ń sábà jókòó sí wọ́n bá wá tọrọ ọmọ ẹ̀ wọ́n kì í rò lẹ́ẹ̀mejì tí wọ́n fi máa rò pé bàbá fúru wọn ta ló tún fẹ́ fẹ́ni lọ́mọ. ó wá ṣe àwọn èèyàn lè mọ̀ wípé irú wọn ló wá tọrọ ọmọ Abraham lọ́sẹ̀yìn lọ́jọ́ yìí tó ní kù sí ó sì wá àwùjáre tóun ò fi ní kọlu àwọn aláṣẹ kí ló sọ ó ní á ìlú wa kọ́ ní máa fún un yìí ọmọ wa yìí ṣàlẹ̀ lọ láàfin ṣùgbọ́n hakeem ní abdulmalik náà ó mọ̀ pé rárá àwa wí nìyẹn kódà wọ́n sọ nú àkọọ́lẹ̀ yìí pé ó fìyà jẹ ibùdó ìgbésẹ́yìn pé ó ní kí wọ́n nà ní kòbókò ṣùgbọ́n nǹkan míì ló ti ṣe excuse tá a wá ní ibùdó ìgbésẹ́yìn ló fọmọ tó fi dun odidi wọ̀lẹ́yìn láhàtà ló fọmọ ọ̀hún fún ìkan nínú àwọn ọmọ kéwẹ̀ àbúdára yìí wọ́n ló ṣàkíyèsí pé ó ní ojú kòkòrò ìmọ̀ pípọ̀ ṣẹmọ ẹni tó bá ti máa ń rẹ́gúlà lágbo ìjọ tí ò bá sí lágbo yóò dàbí ẹni pé ìjókòó ẹ gbòòbò ó wá béèrè pé ta ní bá ní gbúrò ẹ wọn lọ́pọ̀lọpọ̀ àwọn kan jẹ akẹ́kọ̀ọ́ bíi tiẹ̀ tí wọn wà ní ìjókòó wọn làwọn ò gbúrò ẹ níjọ tó wá yọjú ó wá bí léèrè pé báwo ló ṣe jẹ́ òun náà wá ń dáhùn pé ìyàwó òun jáde láyé mi àfààní sànùgbà lóòtún wá sọ fún wa bàbá tẹ̀lé nǹkan kan tá a lè ṣe lábẹ́ kópa bí jànáza tó báwo wá ní báyìí ṣó tí ń ronú àti fẹ́lòmíì wọ́n lábùdára àwa dáhùn pé fẹ́lòmíì kẹ̀ à èmi tó jẹ́ pé báwo ló ṣe tọ́ná wọ́n bí mi ọlọ́run yà mí lọ́mọ òrukàn wàásù fọ̀kẹ́rẹ́ máàlì ilá dirhamain àwòkàlà abími ọlọ́run yà mí lọ́mọ òrukàn sálíkà lọ́lọ́run ọba ní dàgbà sí bá a ṣe ń sọ yìí gan lẹ́yìn díráhàmù méjì sí mẹ́ta ni olówó kankan lọ́wọ́ fẹ̀rí tó gbàgbọ́ yẹ ọ̀rọ̀ aṣíwájú ẹ̀dá tó sì gbàgbọ́ wípé ọ̀rọ̀ ẹ̀ náà ló yẹ kó máa fi ni mọ̀nà báwo ni ká ti ṣe báwo ni ò ti yẹ ká ti ṣe tó fi ọmọ bí odidi ọba àlú wọn ló wá ń dá àbújára àlóhùn pé ta ni ó fún ẹ lọ́mọ àti kí ló sọ ó níbẹ̀ lórí èmi ó fún ẹ lọ́mọ àbújára ni òun ò kọ́kọ́ mọ̀ bóyá ní tóun gbọ́ náà lòun gbọ́ ni àbí nǹkan kan ló gbé ní tóun ń rò sí òun lẹ́nu ó ní ìgbà tí òun ó fi kúrò lágbo ó jẹ́jọ́ tóun ń gbá àwẹ̀ kò tiẹ̀ sí nǹkan kan nílé tóun fẹ́ jẹ ju búrẹ́dì àti epo tóun ó fi búrẹ́dì kan tóun ó fi já àwẹ̀ ìrònú wa bá òun pé àáfàá wa fẹ́ fún mi lọ́mọ ibo ni mo fẹ́ gba ọmọ àáfàá sí ó lóun ń ronú pé ta ni kóun ó tiẹ̀ yáwó lọ́wọ́ ẹ̀ láti fi palẹ̀ mọ́ pé wọ́n mú ọmọ àáfàá wá wọ́n á bá wọn lé gẹ́gẹ́ bí àyà ẹ wo situation yìí tí àwọn ẹni rẹ rò pé ó lẹ́tọ̀ọ́ fọmọ àwọn ń ẹ wo situation ẹni tó tọrọ ẹ̀ tí wọ́n fi dùn ún ká lè mọ̀ pé ẹni tí wọ́n fi jìnnà táwa àwa òbí ayé ìsìn bíi sánmọ̀ sílẹ̀ ni wọ́láhì àwọn ó rò pé ògóńgó oríire ni káwọn aláṣẹ ìlú wa tọrọ ọmọ wa òun wá ní àkàrà o Abu ó nígbà káàfọ́ ti ẹ̀wà ṣe pagbáǹbarì ilé tóun dé tóun ronú báwo lòun ṣe fẹ́ palẹ̀ mọ́ lòun gbọ́ káàfọ́ àwa kanlẹ̀kùn ó ní kò tí ẹ̀ ò kọ́ fóun rárá rárá kò kọjá lórí ẹ̀mí òun pé ó lè já àfa àwọn lẹ́kùn tóun ó ṣì àfa lòun rí àtọmọ ìdúgbò dání pé ìyàwó ẹ̀ la fà wá fún ẹ ó ló kọ́kọ́ ṣe òun bíi kóun gbé búrẹ́dì àti kò tóun jẹ pamọ́ kò sí àfọ́n tí ò yí fẹ́ ṣe bẹ́ẹ̀ gbá ṣé wọ́n yí wọ́n fẹ́ fún ìyàwó kó o jẹ́ ní nǹkan kan ṣùgbọ́n àáfà rí tán kó tó fún lọ́mọ ó mọ̀ pé ní tí ò ní lè pọ̀ ṣe ń tọ́lọ́wọ́ bá fún ojú yìí tí ò ní lọ ó ní mọ́ ẹ̀sìn ó ní ṣùgbọ́n déédéé níbàámu sí táǹdà ti sọ yìí pé tẹ ẹ bá ti rẹ́ni tẹ ẹ yọ́nú sí ẹ̀sìn ẹ̀ tẹ ẹ yọ́nú sí ìwà ẹ̀ pé ni kí ló tún kù ìyàwó ti tọ́ sí i àwọn eléyìí gbàgbọ́ wọ́n sì ti lo ìgbésí ayé wọn ó láàfà tí wọ́n fóun ní ten thousand dirham tóun ò rókan ẹ̀ so tí wọ́n bá nínú ìṣe àwọn kan nílẹ̀ wa ń bíbà yìí lókè ọ̀yà pé wọ́n á máa fúnni lọ́mọ wọ́n á tún di ẹrù fúnni àwọn náà rí àwọn aṣáájú mi tí wọ́n wò kọ́ṣe inú ẹ̀ ògóńgbò ẹ̀ wá ni pé ó nígbà tó ń wá pé àwọn èèyàn tútù ẹ máa bọ̀ o ẹ wá gbọ́ ẹni báyìí báyìí báyìí fọmọ ẹ̀ fún mi àwọn èèyàn wá ní tó kọ́ síbú ó ní kìí ṣe kólóhùn ó ṣe ó ti ṣe ọmọ òun ti wà nínú ilé yìí wọ́n ṣe mọ̀ wọ́n wá ń béèrè pé kí ló mú ẹ pọ̀ ìwọ àfà láti fi ọmọ fún wẹ̀líyù làáhàd tó jẹ́ tó rú ẹni ìlú ọmọ fún ó ní ojúṣe tí mo jẹ ọmọ yìí òun ni pé kí n la ọ̀nà tí mo mọ̀ lọ́nà àlùjànnà fún kí n sì wá gúnlẹ̀ sọ́dọ̀ ẹni tí ó máa bá mi bá iṣẹ́ náà lọ níbi tọ́lọ̀ ní kí n lè ṣe mọ́ mo wá rí i pé tó bá wọ ààfin yóò ṣìwà wò ẹ nígbàgbé tó nínú àwọn kólàfà Bani Umayya Umar ibn Abdul Aziz wọn ló dá yàtọ̀ púpọ̀ pé ńgbà tó dé ipò tó wo nǹkan tí wọ́n ń tí wọ́n ń fún àwọn ará ilé khalifa pé kí wọ́n fi ṣètọ́jú lé ó débi àwò ti ẹ̀kọ́ débi pé nínú tí wọ́n ló ṣe kópa wọn mọ̀ ní pé àwọn tó jẹ́ aláfúnmọ́ ẹ̀gan wọ́n kórè rẹ̀ pé ó dé gbogbo àwọn àǹfààní tí máa bọ́ sáwọn lápò ó dé kù ká lè mọ bí Sa'id ibn Musayyib bó ṣe jẹ́ olójú inú onígbàsíra tó pé tíyàwó òun bá wọ ààfin níbi tọ́mọ òun bá fi lè wọ ààfin níbi tí wọ́n ti ń jẹrọ lákọ́lá báyìí lóòótọ́ ìntẹ́yìn ń pè lóore yóò ní bẹ́ẹ̀ ni yóò jáyé gbẹdẹmukẹ ṣùgbọ́n áhìrẹ̀ kò sí bí bó ṣe fẹ́ navigate nínú ààfin irú àwọn wọ̀nyí tẹ̀sẹ̀ ò ní farapa à ń tẹ́lẹ̀ ìpè gbogbo àwa òbí wípé kájọ ń torí tọ́lọ́hùn irú àníyàn tí bàbá rẹ̀ yìí ní sọ́mọ ẹ̀ òun náà la fẹ́ kí bàbá kọ̀ọ̀kan ó ní òun ni kó lékè lórí ẹ̀mí wa arábìnrin kan tọ̀ mí wájọ́ kan ó ní ohun tí mo ń wò yìí ìyàwó karùn-ún lòun jẹ́ ẹ dákun tó lọ lọ́hùn ó dàbí mo ti lo twenty minutes ẹkùn níbi ìṣẹ̀lẹ̀ méjì ó lóhun tí mo ń wò yìí ìyàwó kẹ karùn lòun jẹ́ lẹ́ẹ̀dẹ́ ọkọ àwọn ó sì dárúkọ ẹni tó jọkọ wọn gbajúmọ̀ ni tọ́lọ́hún rọ̀ lọ́rọ̀ tó pọ̀ mo níyàwó karùn-ún tó ní bẹ́ẹ̀ ni báwo ló ṣe jẹ́ ó lẹ́sìn òye òun tó ń gbà náà ó ti ẹ̀jẹ̀ báwọn kan sọ ìgbà tó ń fẹ́ yí fún padà pé àṣọ́hun ah, lè ṣe ìyàwó karùn ṣá àwọn pẹ́rẹ́ǹtì òun wọ́n ti kó ń tọ̀hún jẹ kọjá kóhun ó lè padà torí pé tí mo sọ náà ni pé n táwa kà fún oore náà ni kọ́mọ ẹni ó fẹ́ni tó lówó lọ́wọ́ tó ní dúkìá kó máa yé nú ọlá ẹni tá a wá ń sọ yìí wọ́n tẹ̀ ní ó kéré jù nínú tí máa ṣe fún obìnrin ní tó bá ti fẹ́ yóò kọ́ ilé kan fún inú tó kéré jù tí máa ṣe fún wọn nìyẹn sísà yìí wá ń sọ fún mi pé nígbà tó ń realize wípé ah àwọn tí wọ́n encourage fóun fẹ́ ẹni ó ṣeé ṣe kó má jẹ́ fẹ́ tòun ìfẹ́ ara wọn ni wọ́n sábà ti ṣe àtàtàrò ní ìmọ̀ àdúrà ti rí wọ́n sábà ti sàlámàlẹ́ mọ̀ àtàlà ẹ̀pẹ̀lẹ̀ ẹ̀kúnrin. ó ní nígbà tó ń máa rí aláìsí sí ẹ̀dùn ọkàn ló jẹ́ fóun pé ìyá tó bí òun lọ́mọ ó wà nínú ẹni tó takò pé tóun bá ti lóun ò ní ṣe má lè jẹ òun ó gbé òun ṣe kéyìí ó ní tó wá jẹ́ kó òun ti ṣáájú rárá òun ò ṣe mọ́ gbogbo èdè tí ó bá dáhùn tó máa dáhùn ni pé ẹni tá à ń sọ yìí ó fẹ́ gẹ́gẹ́ bíi mùsùlùmá tóun náà wọ́n ní muslim ó fẹ́ kó àwọn ọ̀rẹ́ tí wọ́n jọ ń ṣe business ó wá ní àwọn máa fáàgọ̀ sí ó ní wọ̀nyí báyìí jọ àìní òun pinnu pé gbogbo tí ó bá gbà náà ló òun wá sọ pé èèyàn kan tó kúrò fún un ó wá júwèé ọ̀dọ̀ wa pé kóun wá fẹ́ hálùkọ̀ kóun béèrè báyìí báyìí báyìí mo ní ṣé kò sá àfa tó súnmọ́ ẹni ni ó dárúkọ àwọn àfa bíi mélòó kan wọn kì í ṣe àlùkùnà àwọn táwọn yìí náà ni wọ́n yí ká mo ní ṣe situation pé wọ́n jẹ́ ìyàwó kan àwọn òhàn tí wọ́n ní kó ló hàn sí wọn ó ní tí wọ́n ní náà ni wọ́n ní tí wọ́n fi lè bá ọkọ àwọn sọ ṣùgbọ́n tóun mọ̀ pé ó ṣe ìyá tòun ni pé bàbá yìí ló ní fún wọn lára ó pọ̀ jù tí bùkátà ó tó délẹ̀ ó ti gbé yìí. E tó ń jọ́ kóun sọ pé ah, mọ́mí òun ò rò kóun máa tọ̀ sínú ìyá lóun ó bọ̀ra lẹ̀ ṣe pé bóun torí pé tó jọ lójú ìyá ni pé ọwọ́ ọ̀tá ti ń bá wọn òun ibi tó mọ òun ti ṣe oríire wọn tún fẹ́ bá débẹ̀ ẹ jẹ́ ká wo eléyìí tí ń tá ara fẹ́ kọ́lẹ́kọ̀ọ́ lára sàrí ibùdó lọ́fẹ́ yìí kì í ṣe fáwọn náà mọ adùn tó wà kílẹ̀ ó dẹ̀ ṣùgbọ́n wọ́n tó nǹkan lékè adùn ọ̀hún òun náà ni pé ọmọ ẹni ó balẹ̀ síbi tí ìṣẹ̀sí ẹ̀ ìrókè ọlọ́run ọba tẹ̀lé ìtẹ̀lé ìṣesí aṣáájú ẹ̀dá tí ó fi rọrùn tọ́lọ̀ bá ní kélé yìí wà lára brọ́dà gbogbo dáadáa tó bá wá lékún nínú dáadáa tá a máa ṣojú kòkòrò ẹ̀ àlékún dáadáa ni torí náà a sọ pé kí wọ́n má fọmọ fún brọ́dà tó bá ti àárá yìí ṣùgbọ́n brọ́dà tó bá jẹ́ pé àráìbà lẹ̀ ó lè gbé kátàpá sí súnà irú àwọn là ń sọ wípé ẹ má jẹ́ ká ṣojú kòkòrò wọn lékè àwọn ẹni rẹ̀ àbú muslim wọ́n fi tó wa létí pé wọ́n ti gba phd wọn ó tún wá jẹ́ phd nínú nǹkan táyé máa fi yan gan ẹ̀yin àtẹ̀mí tá a dá àfáà lóye pé kéwú náà ni àmúyan gan ṣùgbọ́n ìtọ́pọ̀ nínú àwọn ẹ̀dá àwọn kọ́kìs ayé wọ̀nyí náà ló jọ wọn lójú jù inú àlàáfà ti gba oyè káwọn gbà òun ti bẹ́ẹ̀ wọn òun ti sún nàìjíríà wọ́n láyà pé kí wọ́n ṣe ápù níjọ́ tí wọ́n ṣe ápù àwọn á ṣe wọ̀límà níjọ́ táwọn ṣe wọ̀límà torí pé àǹfààní ò pọ̀ nípa àsìkò láti máa ṣe àlàyé kí ni ìyàtọ̀ ká pápọ̀ àti kí ni ìyàtọ̀ ká celebrate yẹn màá fẹ́ bí ọlọ́run ọba kó fún aláǹfààní ẹ̀ níjọ́ mi kí lè jẹ́ kí àwọn afá mi tí wọ́n wà ń kalẹ̀ káwọn náà rí ìtàn àtẹ́yìn ìbánisọ̀rọ̀ kó máa jẹ́ pé ìbánisọ̀rọ̀ sọ yìí èsì ni sí ẹni tó béèrè pé ṣá ń discourage ìdàwọn èèyàn pé kí wọ́n má fẹ́ brọ́dà tó bá ti àrá ìlú ni rárá gbogbo ibi tó léwu ká fẹ́ ìlú dé lópin ìgbà káàbá ti fi sún náà lẹ́nu síbi tá a dé yóò jẹ́ ká máa wo sódà ní ṣe àwọn ará ayé àtijọ́ tí ò báyìí gbà mú wàlúwàlú àlékún dáadáa ni irú eléyìí náà la fi ọlọ́run kó jẹ́ púpọ̀ láwùjọ wa àbí muslim tá à ń bá wọn dúpẹ́ orí èmi orí ẹ̀sìn àti orí ayé lọ́lọ́run papọ̀ fún wọn ọlọ́run dákun má fi kankan náà ẹ̀dùn wọn bó o ṣe fi àwọn náà fún wa àwa tá à ń tẹ̀lé sínú aṣáájú ẹ̀dá bá wa fún wọn lọ́wọ́ jẹ́ kí wọ́n rí gbogbo ẹ̀ ṣe láṣeyàn kó jẹ́ pé tí owó tó máa dá ẹlòmíì lọ́rùn láti fẹ́ ṣe bí wọ́n ṣe ṣe ọ̀la láti la ìdàgbà mo dúpẹ́ fún àǹfààní ìṣẹ́jú mélòó kan fẹ́ fún láti bá wa sọ̀rọ̀ yìí ọlọ́dàkùn èyí tí yóò bá ní tọ́lọ́mù fẹ́nu rẹ̀ náà ní tọ́lọ́mù tó kúrò lórí ẹ̀jẹ̀ wa èyí tí yóò bá ní jọ ọlọ́dàkùn bá wa fẹ́ kúrò lórí ẹ̀jẹ̀ tó kánẹ̀ tẹ̀lé àwọn ọ̀rọ̀ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله آمين السلام ورحمة الله وبركاته بارك الله فيكم الله يكرمك عليكم السلام Ibi tí àwọn ṣe gbà parí ẹ̀sìn, wàbí kò sáàyè wọn ni, àwọn bá sọ̀rọ̀ lórí kábàmọ̀ jáde lẹ́wọ̀n àwọn obìnrin pọ̀ ìrànwọ́ tí ó pẹ̀lú àwọn èèyàn béèrè kalẹ̀ ìgbàwọlá àpapọ̀ ìgbàwọlá àti pápọ̀ àtọ́nàmọ̀ ṣẹlẹ̀ wọ́n sọ̀rọ̀ lọ́yìn nígbà tí wọ́n sọ̀rọ̀ wọn ni àwọn ìtòrò wa àmìní àti ìtòrò àṣẹ àti ìpàtà àmìní ìrìnlẹ́ láti ìlú lọ́rùn مرحبا بالشيخ àwọn wàṣíìlú بارك الله فيك عليكم السلام ورحمة الله وبركاته مرحبا حياك الله حياك الله حياك الله آه إن شاء الله